adúpẹ́ fún ọlọ́run ba àlékún ìkẹ́ ọlọ́run ba àti àánú ọlọ́run ba àti orí ajẹjẹ tó ọlọ́run ba kó máa bá anabi sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé anabi sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùtẹ̀lé ojú ọ̀nà anabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹdẹ̀ kìyàmà. ikhwatal iman ọ̀rọ̀ tí a ń fi àgbéyẹ̀wò ẹ̀ lọ ọ̀rọ̀ tí a ń bá lọ ọ̀rọ̀ tí a ń tẹ ìmọ́lẹ̀ sí lọ òun náà ni ta ni a lè pè ní al-mujtahidu ẹni tó jẹ́ olùgbìyànjú ẹni tó jẹ́ olùmọ̀àgbà nínú ìdájọ́ ẹ̀sìn ọlọ́wọ́ tó jẹ́ sí pé ó ní kápá láti fa ìdájọ́ yọ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba àti inú súnà nàbì sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ yìí ni à ń gbéyẹ̀wò pé kí ni àwọn májẹ̀mú tí ó gbọ́dọ̀ pé sí ara àyàn ká tó pè ní mujtahidi òun tí à ń gbéyẹ̀wò eléyìí tó fa ìdí ọ̀rọ̀ náà òun wípé Muhammad bin Ali Jabata gẹ́gẹ́ bí a ti mọ̀ tó gbajúmọ̀ pẹ̀lú sọkúsọ. So so kò sáláì má wíwíkúwí kò sáláì má tayọ àlà lórí àlámọ̀rí iná lórí àlámọ̀rí wípé kó máa pe àwọn tí wọ́n kì í ṣe mujtahid kó máa pe wọ́n ní mujtahid so afa ọ̀gbẹ́ni Muhammad bin Ali Jabata pe aláṣẹ pe aláṣẹ ní mujtahid ilé báyìí láti wá rí pé ilé báyìí ìṣe àbòsí ńláńlá fún ìmọ̀ ni ìṣe àbòsí ńláńlá fún àwọn olùmọ̀ ni ìdẹ̀ṣe àbòsí ńláńlá fún ẹ̀sìn ọlọ́wọ́n bá ni òun náà ní ká gbé àwọn èèyàn sípò tí wọ́n tó síwá ní fi yìí so eléyìí tó bá ṣe rí àmú ni pé àkáṣe ìrẹ̀tọ́ kulli bi haqqin haqqa wa inzaalu naasi manazilahum ká fún àwọn tí ká fún oníkálukú ní ẹ̀tọ́ ibi tí ẹ̀tọ́ tó bá yẹ ká fún òun náà ló yẹ ká gbé fún àwọn èèyàn ẹni tí ẹ bá ti ṣètò ẹnì kankan ẹ gbọ́dọ̀ gbé fún ká sì gbé oníkálukú sípò tí ó bá tó nínú ẹ̀sìn ẹ̀tọ́ òkú lèbi haqqin haqqo ká fún gbogbo ẹni tó bá ní ìwọ̀ ká fún ní ìwọ̀ tó láti fún ká sì gbé àwọn èèyàn sípò tó bá ká gbé wọn sí ká wá gbé èèyàn tí ò tó ipò kan àbẹ́yẹn tí ò níwọ̀ kan kágbé sí ààyè ibi tí kò tọ́ kágbé sí eléyìí yu'addu zulman eléyìí báyìí wọ́n àkà sí inú ìṣe àbòsí tó tóbi ni inú ìṣe àbòsí lélẹ́ báyìí wà àzúlmùdẹ̀ ní ìṣe àbòsí ní nǹkan kan ní tó pé muharramun manhiyun anhu nǹkan tó lọ́wọ́ bá àlékẹ́lá ṣe léèwọ̀ léwa lórí ni nǹkan tọ́lọ́ ọba àlékẹ́ ọlá tí ó ṣe tí ó kọ̀ fún wa pé àgbọ̀rọ̀ débẹ̀ ni òun náà ní kí ni o azul bí ọ̀rọ̀ tí a ń bá lọ so ìgbé àwọn èèyàn sípò tí ò yẹ ká gbé wọn sí eléyìí báyìí zulmu ni ìsàbòsí ni ọlọ́run bá àlékẹ́lá dẹ̀ sí ní ìwọ̀ fún wa láti ṣàbòsí ọlọ́run bá àlékẹ́lá sí ní haram ọlọ́run bá àlékẹ́lá dẹ̀ kọ̀ wa láti ṣàbòsí torí pé azul nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni eléyìí báyìí wà so a ní láti fojú kékeré àbí fojú fúfúyẹ́ wo àlámàrí náà àmàlà kúlì ha nítorí àsìkò wa tí ó ti lọ náà orí májẹ̀mú ẹlẹ́kẹta ilé tó ẹ́ pé ó gbọ́dọ̀ wà lára èèyàn ká tó gbà yí pé mùsítọ́hìdì ni orí májẹ̀mú ẹlẹ́kẹta ládé sùmọ́jẹ̀mú náà ni pé àyà àrífà náà sí kọ̀ wàlùmọ̀ sí kọ̀ ẹni tí a bá pè ní mùsùlùmí ẹni tí a lè pè ní olùmọ̀gbà tó lè fa ìdájọ́ yọ nínú sọ̀yà Islam ó gbọ́dọ̀ máa ń tán pè ní anásíhù òun náà ni ìdájọ́ tó pa ìdájọ́ kan rẹ́ aya Qur'an kan tó pa aya kejì rẹ́ hadith anabi kan tó pa hadith wọlé kejì rẹ́ wal kádẹ̀ mọ ìdájọ́ tí wọ́n ti parẹ́ a mọ ìdájọ́ tó pa ìdájọ́ rẹ̀ bákan náà ká mọ ìdájọ́ tí wọ́n ti parẹ́ so eléyìí báyìí wọ́n ní a ti sàlàyé fún wa pé ọ̀nà wo làwọn ń gbà mọ an-nasikh wal-mansukh a máa ń mọ pẹ̀lú khabaru sahaba pẹ̀lú khabaru sahabi a máa ń mọ pẹ̀lú ìró nípa tí a bá gbọ́ láti nà sahaba ìró tí a bá gbọ́ lẹ́nu sahabi kan wípé áyà báyìí wọ́n ti parẹ́ pẹ̀lú àyà báyìí òun la fi máa ma annasikh wal mansukh tí ó túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tí ó bá nímọ̀ nípa annasikh wal mansukh irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ nímọ̀ ayakuna aliman bi akhbari sahaba irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ni tó nímọ̀ nípa àwọn akhbari sahaba eléyìí tí eléyìí sọ pé wúlò yẹn tó ní kò sí nǹkan tó ń fẹ́ fi ṣe tí ó bá ní sìn ìgbéra ẹni jìnnà sí àìjẹ́mù kìtẹ́hìdì nìyẹn tí wọ́n ní ẹ torí pé kí ló torí pé àwọn sọ̀hábà yìí àṣáhadú nùzúlẹ̀ àwọn àwọn gan ni bí wáhí ṣe ń sọ̀kalẹ̀ wọ́n ma áyà tó sọ̀kalẹ̀ lásìkò kọ̀ọ̀kan wọ́n sì ma áyà tó para wọn rẹ́ pẹ̀lú àbóyé jẹ́ sí pé àwọn ọmọ tó wà nẹ́bì ni wọ́n jẹ́ bákan àwọn nǹkan wọ̀nyí ó ṣe jù wọn àwọn lè sọ ìtàn bí ọ̀rọ̀ ọlọ́run bá lè kí wọ́n tó ń sọ̀kalẹ̀ wọ́n dẹ̀ lè sọ ìtàn bí anabi sallallahu alaihi wasallam ti ń sọ àwọn ọ̀rọ̀ lásìkò kọ̀ọ̀kan wọ́n mọ ilé ìtọ́ pàkan rẹ wọ́n mọ ilé ìtọ́sí parẹ́ ṣáájú wọ́n tún mọ ilé ìtọ́sí parẹ́ tó yẹ gbọ́dọ̀ mọ̀ nípa kọ́bárù sọ̀hábì pẹ̀lú kọ́bárù sọ̀hábì láti mọ ilé ìtọ́ parẹ́ àti ilé ìtọ́ pa ara wọn rẹ ẹlẹ́ẹ̀kejì òun náà ní kíni o kẹ́ni ẹ́ nímọ̀ nípa àtàríkì kó mọ̀ nípa ìtàn ìtàn bí àyà kọ̀ọ̀kan ti sọ̀kalẹ̀ bí hadith kọ̀ọ̀kan ti wáyé kó ma àsìkò wo ni àyà kan wáyé àsìkò wo lẹ́lẹ́kejì wáyé nítorí pé eléyìí tó bá ṣáájú òun la ti parẹ́ eléyìí tó bá wá lẹ́yìn lọ́pa ti ṣáájú rẹ̀ ṣùgbọ́n ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ at so ìmọ̀ nípa at náà ni ìmọ̀ ńlá gidi gan ni nítorí pé ẹni bẹ́ẹ̀ wọ́n ma àsìkò táyà kọ̀ọ̀kan sọ̀kalẹ̀ so ẹ̀ẹ́dẹ̀ rí pé ká tó mọ àsìkò tí àyà kọ̀ọ̀kan sọ̀kalẹ̀ so iṣẹ́ ńlá pátágbà ni bákan náà irú ẹni bí wọ́n mọ àwọn àwọn almakiyat àti àwọn almadaniyat àwọn àyà tó sọ̀kalẹ̀ ní Maka àti àwọn àyà tó sọ̀kalẹ̀ ní Madina ó gbọ́dọ̀ nípa rẹ̀ síbà ní ti so eléyìí báyìí kì í ṣe kékeré lẹ́yìn tó bá mẹ́lẹ̀ tẹ́ àṣàlàyé lè ní ìjẹjọ àbí ìjẹjẹ so ní ìjọ ọjọ́ wẹ́ẹ̀dẹ̀ tó lọ ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n kan ní láti padà níwọ̀nba sókè ni wọ́n mọ̀ wá kí ìjìmá irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ àwọn àyẹ̀wò ní ìjìmá ìwà lórí ẹ̀ nínú àlámọ̀rí ẹ̀sìn àwọn àyẹ̀wò òun náà ni àwọn olùmọ́tìfẹ́nukò tí ò sí yapa lórí ẹ̀ àwọn masáìlì wo ni ìjìmá ìwà lórí ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ̀ nítorí pé tí ò bá mọ ìjìmá yóò máa tako ìjìmá pẹ̀lú ìṣìhádùú tiẹ̀ hatta la yahkum bi mansukhin àwọn mukhalifin lil ijma wọ́n ní ó gbọ́dọ̀ mọ àwọn nǹkan wọ̀nyí hatta la yahkuma bi mansukhin kọ́mọ́ bá a máa dájọ́ pẹ̀lú àwọn àyà àbáwọn adájọ́ tá a ti parẹ́ kọ́mọ́ yẹn kó ló mọ̀ bí ìṣèdájọ́ ìsìn láwọn yẹn lórí. àwọn mukhalifin lil ijma àbí kọ́mọ́ ma dájọ́ pẹ̀lú tó yapa ijma. nínú pàṣẹ ìtàlàyé fún wa pé nǹkan tó ń pè ní àlè ijma ní tí àwọn àyínmà tó bá ti fẹnu kò lé lórí èèyàn kan ò gbọ́dọ̀ yapa rẹ̀. Ada sàlàyé fún akẹ́kọ̀ọ́ tán pé ní ìjìmọ́ ẹ̀ òun náà ni ìtìfáàkù mujtahidi umma ala ala amri min umuri din òun náà ni kí ẹnu àwọn tí wọ́n pé tọ́jẹ́kọ̀ ìtìhad nínú àlùmọ̀ yìí kẹnu wọn kò lórí àlámàrí kẹnu àlámàrí ẹ̀sìn kan mọ́ ìyapa lórí ẹ̀ gẹ́gẹ́ bí ẹnu ṣe kò lórí pé ìrun wákàtí márùn-ún òun lọ́jọ́ lori lórí gbogbo mùsùlùmí ìjìmọ́ wà lórí ẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni ẹgẹ́ bẹ́ẹ̀rù ṣe kò nípa àmọ́ gbàwẹ̀ Ramadan ọ̀rọ̀ yẹn je dẹ̀ jẹ́ gbogbo àwọn eléyìí báyìí ọgbọ́dọ̀ takò ìjìmọ́ ìnìyẹn ittifaqu mujtahidi al-umma ala amri min umuri din kí ẹnu àwọn tí wọ́n jẹ́ al-mujtahidun nínú al-umma yìí kókó kọ́ máa yà pa lórí àlámọ̀rí tẹ̀nu àlámọ̀rí ẹ̀sìn ní tán pè ní ìjìmáyò nìyẹn àwọn ajẹ́kọ́ yà jẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá sọ fún yín pé ìjìmá ìwò innama huwa ìjìmá ìsọ̀hábà pé ìjìmá ìsọ̀hábà nìkan ni ìjìmá ẹ̀sọ́ fún ẹni bẹ́ẹ̀ pé la dalila yad'amuhu la min kitabillahi wala min sunnati rasulillahi sallallahu alaihi ọ̀rọ̀ tó sọ yẹn kò sí èdè yọ kan fún nínú Qur'an àti ní sunna ẹni kó fún wa lẹ́yìn tó sánàbí sọ yí pé ìjìmá ìsọ̀hábà ni ìjìmá pé al-ijma'ul mu'tabaru ijma'us sahaba ijma'u tá kàkún ijma'u tó wọlé nínú sharia òun náà ijma'us sahaba níbo la níbi sọ bẹ́ẹ̀ ní tá nàbí sọ ní pé la tajtami'u ummati ala dalala àwọn al-umma ìtumọ̀ ní pé gbogbo ntàlù mọ̀ bá ti ní ìpanupọ̀ lé lórí ẹ̀ àwọn àfáàlù mọ̀ yìí níta bá ti ní ìpanupọ̀ lórí ẹ̀ nǹkan yìí ò lè kò lè rọ́ǹgì láyé kò lè jánu láíláí ìmọ̀nà ni ó mọ̀ jẹ́ olófà ni àfáà Ibn Taymiyyah rahimahullahu ta'ala náà ń sọ pé al-ijma'u ma'sumun ntí ìjìmọ̀ bá ti wà lórí ẹ̀ nǹkan yìí ò lè kò lè ọlọ́run ti sọ kóun bí ẹ̀rọ nǹkan yìí ò lè jẹ́ àṣìṣe láíláí torípa nàbí ni la tajtami ànábì ni la tajtami ummati ala ad-dalala àwọn mi ò ṣe ìjìmọ̀ kí nǹkan yẹn wá kọ́ wá àná láíláí naam àti ń bọ̀rọ̀ lọ lórí ẹ̀ sheikh sọ́lì alùsèmí rahimahullahu ta'ala nínú sheikh lusul min ilmi usul bàtà wọn sàlàyé lọ lórí ọ̀rọ̀ yìí wọn ni làbúdà ni mujtahidi an ya'rifa an-nasikh wal-mansukh wọn lẹ́yìn tó bá jẹ́ ẹn tí yóò jẹ́ mujtahid ó gbọ́dọ̀ nímọ̀ nípa an-nasikh wal-mansukh ìdájọ́ tó pa ìdájọ́ rẹ̀ àti láti ti parẹ́ lè annahu illam ya'rif wọ́n ní tẹ́lẹ́pẹ́ tí ò bá nímọ̀ nípa ilé yìí báyìí farubbama yahkumu bil muqtada ayatin mansukhatin wọ́n ní wẹ́ni báyìí ó lè máa dájọ́ pẹ̀lú ayà àti parẹ́ ó lè jẹ́ sí àyà tí ó máa fi dájọ́ àyà fẹ́ ti parẹ́ ni sórí láì nísìn àwọn bí mọ̀tàbọ̀ hadith mansuhi àbí kọ́ lọ máa ṣe ìdájọ́ ẹ̀sìn pẹ̀lú hadith wọ́n ti pa ìdájọ́ wọ́n ti parẹ́ tá ìlú lè mọ́ wọ́n ti pa ìdájọ́ rẹ̀ rẹ̀ ṣùgbọ́n kíkọ rẹ̀ sì sẹ́kù wàyẹ́kọ̀ rẹ̀ ẹ̀yà kẹfìràn wọ́n nílé ìbáyìí ti máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń pé ááyà tí wọ́n ti parẹ́ ní ọmọ fi ṣe ìdájọ́ ẹ̀sìn àbí hadith tó láyé àìlàmbì náà sọ̀rọ̀ yìí fàyà kùmù bíbí wọ́n ní àdìsù mọ̀nsú àdìsù tàti parẹ́ ńgbà míì yóò máa kọjá lọ́dún èèyàn àbáyà kùránì míì tàti parẹ́ ńgbà míì yóò máa kọjá lọ́dún èèyàn èèyàn ọmọ wá fi irú èèyàn bẹ́ẹ̀ ọmọ wá fi ṣe ìdájọ́ kò ní kò sí ní màá pé wọ́n ti pa àdìsù yẹn rẹ́ ìgbà míì ẹ máa ka àdìsù báyìí ẹ máa ka àdìsù míì ẹ sì máa yọ ìdájọ́ nínú ẹ̀ wípé a pẹ̀lú hadisi yóò ìdájọ́ báyìí la lè rí yọ́mẹ̀ ẹ̀ẹ̀dẹ̀ rímọ̀ yìí pé wọ́n ti pa ìdájọ́ tó wà nínú hadisi yẹn rẹ̀ irú ẹni báyìí ntí e ṣe Islam ntí òrinlẹ̀ ní fi ń dájọ́ yẹn ntí ò wà lára ẹ̀sìn ní fi òrinlẹ̀ pọ̀ wà lára ẹ̀sìn yẹn wọ́n ní wà ma'lumun anna al-hadith al-mansukh la yajuzu al-hukm bi muqtada wọ́n lè ta àdẹ tí mà ní pé àdìsọ́ bá ti parẹ́ àlè ti ṣe ìdájọ́ li'annahu nusikha ay rufi'a hukmuhu wọ́n ní torí pé wọ́n ti gbé ìdájọ́ rẹ̀ kúrò ìdájọ́ rẹ̀ òsèké ni òrin lẹ̀ nínú ọ̀sìn máa wakazalika mawaki ijma wọ́n ní bẹ́ẹ̀ náà ni àwọn àyèbí tí ìfẹnukò lé lórí àyèbí tó wà li alla ẹ̀yẹ́ gbọ́dọ̀ li alla yahkuma bìṣẹ́yìn ìkọ́lìfù ìjìmá wọ́n ní kí ẹ má bàa máa dájọ́ pẹ̀lú nǹkankan tó yapa ìfẹnukò al'umma kí ẹ má máa mú ìdájọ́ ẹ̀sìn wá kọ́ mọ́ wá tako ìjìmá wọ́n ní kí ẹ má bàa máa kó sínú nǹkan báyẹn ọ gbọ́dọ̀ àwọn masáìlì wo ni ìjìmá wà lórí ẹ̀ àwọn masáìlì wo ni kí ni àwọn àlámọ̀rí ẹ̀sìn wo ni ìfẹnukò wà lórí ẹ̀ tí ò sí yapa lórí ẹ̀ ó gbọ́dọ̀ ولهذا نرى بعض العلماء المحققين إذا رأوا قولا ولم يطلعوا على مخالفه wọ́n ní torí ẹlòmí jẹ́ sí pé a rí àwọn apákà àwọn àfáà tí wọ́n jẹ́ ẹni tí ẹsẹ̀ wọn rinlẹ̀ dáadáa nínú mọ̀ àwọn tí wọ́n jẹ́ olùmọ̀gbà nínú àwọn tí wọ́n jẹ́ àfáà sán nínú àwọn olùmọ̀ wọ́n ní a rí apákà wọn ìdárọ̀ àwòkọ́ọ̀là wọ́n ní tí wọ́n bá rí gbólóhùn kan wípé àgbólóhùn yìí gbólóhùn tó dáa ni tán bá rí ìròrí kan wípé ìròrí ìròrí tó bẹ́sìn mu ni wà lámì ọ̀pọ̀lì ẹ̀rú aláàmù kọ́ọ̀lìfì fún wọn wá rí ẹnì kankan tó tako ìròrí yẹn bóyá wọ́n ní ìròrí kan ní sí pé á ah, tàbá wòye sí àyà yìí o tàbá wòye sí hadith yìí o ó ká lè múrù dájọ́ báyìí jáde wọn wá rí ẹnì kankan tó tako ìròrí yẹn yóò àlékún al-qawla bihi ala adami al-ijma' wọ́n wá sọ wípé ọ̀rọ̀ yìí ń kọ́ kò sí ìjìmáìrù lórí ẹ̀ fàmọ́sálàn wọ́n ní fúnbẹ́ àpéjúwe sí sheikhul islam ibn sheikhul islam ibn taymiya àwọn fàmọ́sálàn sheikhul islam ibn taymiya rahimahullah fúnbẹ́ àpẹẹrẹ sheikhul islam ibn taymiya rahimahullah wa huwa min awsa il ulama'i ittila'an ala wọ́n ní nínú àwọn àfáà tó yẹ sí pé ìmọ̀ wọn gbòòrò jùlọ níbi à ń nàjú wo tíra níbi à ń ka tíra tó pọ̀ jùlọ tó yẹ pé ìmọ̀ wọn gbòòrò dáadáa níbi à ń ka tíra nínú wọn níbi òtẹ̀mí wa wọ́n ní àhìyánan yakulu hadha alqawl huwa alhaq wọ́n ní nígbà míì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa rí tíbi sẹ́ni ọ̀sán wípé ọ̀rọ̀ yìí ó lọ̀rọ̀ dodo in kana hunaka qailun bihi tó bá jẹ́ sí pé abárẹ́ tó ti sọrú ẹ̀rí ṣáájú o wọ́n ní lórí ẹ̀lọ́pàá ló fi jẹ́ pé tẹ́ bá rí Ibn Taymiyyah ìgbà míì rí Ibn Taymiyyah tó yẹ pé yóò mú ìròrí kan wá àbí yóò mú ọ̀rọ̀ kan wá nú àlámọ̀rí ẹ̀sìn tó bá mú ọ̀rọ̀ yẹn wá yóò máa sọ pé ọ̀rọ̀ yìí lòdodo tó bá jẹ́ sí wípé ọ̀rọ̀ tí mo sọ yìí tó bá yẹ pé ààrẹ nìkan tó ti ṣáájú mi sọ́rí ni o ìtumọ̀ ni pé ká tó lè gbà yí pé ọ̀rọ̀ ìròrí tí mo rí yìí àbí àgbóyí tí mo rí ká lè gbà pé ó jòdodo tọ́bọ̀rọ̀ jẹ́ pé mi ni mo ṣáájú rí tó bá jẹ́ pé ẹnìkan ti sọ orí ẹ̀rí ṣáájú òun ni ó jòdòdò ẹ̀rí mi gbọ́yé pé ọ̀rọ̀ yìí òdodo ni ó máa jẹ́ nǹkan ẹ̀hùn náà kàkọ́ ìlú bíhì tó bá jẹ́ pé àbá rẹ̀ tó ti sọ rí yá ẹ̀ní wọ́n ní kájí bínú tèmi àgbà lérò pé fàílàm yakun bíhì kọ́ ìlú tó bá jẹ́ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tẹ́nìkan sọ rí láyé ni fàhúwà mardudun ọ̀rọ̀ tá a dá padà ni kò sí bó ṣe lè dá tó kò sí bó ṣe lè bóye súnmọ́ òdodo tó lójú ẹni tó sọ tábà ti bí ó lè pé ọ̀rọ̀ tó rí yìí àbí ìròrí tó fẹ́ mú wá yìí ọ̀dọ̀ ta ló ti rí tó ní ayọ́ ìwọ́kẹ̀ mẹ́rin sílẹ̀tì ni ìwọ́kẹ̀ yọnu àgbọ́yé Al-Qur'an àti hadith anabi ni ọ̀wọ́ arẹ́nìkẹ́kẹ́ tó ṣáájú ẹ lórí ẹ̀ ọ̀rọ̀ yẹn Ibn Taymiyyah lọ́rọ̀ burúkú ni kìí sọ̀rọ̀ òdodo ìgbà táàtò mọ́ gba nǹkan lódodo wípé ọ̀rọ̀ tó sọ ikọ̀ rẹ̀tì àgbọ́yé tó gbọ́yé yìí ó ṣe dédé ó ní pé kọjá sí wípé a ti rẹ́ nìkan ṣáájú nínú àwọn tó jẹ́ àwọn ẹni tá a fọkàbalẹ̀ sí lọ́dọ̀ tí wọ́n gbà pé ìròyìn yẹn kọ́ ìròyìn tó wọlé ní Islam ni kìí ṣe ìròyìn tó yẹ pé ìwọ nìkan lọ́kàn dá ìròyìn yẹn mú wá lápò ara rẹ Jabata bí ṣe ẹwọ orú ọ̀rọ̀ síbí nìsì kò sẹ́nì kankan tó sọ orú ẹ̀rí láyé ọ̀rọ̀ kámọ́ ṣe kábàrà ẹ̀yọ kan ní ìdì kò síbi tẹ́sì rí láyé òun nìkan lọ́jà rò níyẹn mú wa lẹ́yìn tí ẹ̀ gbogbo bí tẹ́wà wùkẹ́ bá dé lórílẹ̀ ayé ẹ̀rọ níbi tó ń ṣerú ẹ̀ ẹ̀ sì lérí tí ẹ̀yọ kan báyìí nínú tíra fi gbo ẹ̀ lérí tí ẹ̀yọ kan tó sọ orú ẹ̀rí láyé gbogbo bí dẹ̀ ní kúkúrú kò sí tíra tẹ́sì ó yapa sí ìròrí àwọn sálàf ó yapa sí ojú ọ̀nà àwọn sálàf pẹ̀lú báyìí nìsín wọ́n sọ pé Ibn Taymiyyah àwọn sọ wípé ọ̀rọ̀ yìí ó ń lo dodo in kana hunaka qa'ilun bihi tó bá jẹ́ sípa abárẹ́ nìkan tó sọ orú ẹ̀rí àjẹpẹ́ ọmọ ìjọ́dúró àmẹ́ta àbá ti réèyàn tó sọ orú ẹ̀rí ọ̀rọ̀ tá a dá padà ni kò sí bó ṣe lè wù kọjá tó lójú ẹ̀ ń tọ́sọ kò sí bó ṣe lè wù kó súnmọ́ òdòdó tó lójú ẹ̀ ń tọ́sọ ṣe bá nìsìn lè anna ìjìmáà wọ́n ní torí pé in tí àwọn in tí àwọn in tí ìjìmáà bá ti wà lórí ẹ̀ tí panupọ̀ bá ti wà lórí ẹ̀ yakunu wọ́n ní lè anna ìjìmáà yakunu torí pé ọ̀rọ̀ tó sọ yẹn ìpanupọ̀ àwọn àfáà mùsùlùmí ti takò ààrẹ ni tó sọ ẹ̀ láyé ó túbọ̀ sí ọ̀rọ̀ yẹn ti takò ìjìmáà nìyẹn tọ́rọ̀ ẹ̀ tẹ́yàn bá so bá ní sìn yìí so ajé sí pé kéèyàn bá sọ̀rọ̀ kan ká tó lè gbá wọlé àgbẹ̀rẹ̀ kọ́rọ̀ yẹn òtakú kí ni ó takú ìjìmá wa min zalika ta'ala wa min zalika qawluhu rahimahullahu wọ́n ní nínú ẹ̀ ni gbólóhùn àfáwà ibn Taymiyyah tó sọ wípé nínú àwọn àpèjúwe irú ọ̀rọ̀ báyẹn ó ọ̀rọ̀ ibn Taymiyyah tó sọ pé inna iddatal mutallaqati أستغفر الله العظيم إن عدة المطلقة طلاقا بائنا حيضة واحدة inú tẹ́lẹ̀ àmọ́ wípé ẹni tá a bá ti kọ́ lẹ̀ ní kíkọ̀ tá a lè gbà á mọ́ nínú obìnrin ìnà ìdẹ́ta lùtọ̀ lọ́kọ̀tù tọ̀lọ́kọ̀ bá ìnà gbogbo ẹnikẹ́ni tá a bá ti kọ̀ nínú àwọn obìnrin ní kíkọ̀ ẹlẹ́kẹta tí ò sátúnṣe fún àti gbà padà mọ́ ìdá rẹ̀ tí ó ṣe haidọ́tun wahidatun haidọ̀ ṣebí hikma tó wà ń bi ká ṣe haidọ̀ mẹ́ta òun náà ni pé àǹfààní ọwà fọ́kọ láwọn àsìkò tí bá ń ṣe haidọ̀ yẹn lọ́wọ́ láti ronúpìwàdà bóyọ́ kan rẹ̀ lè rọ̀ bóyá wọ́n lè gbára ń padà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ìgbà tó yẹ pé ẹni yìí kò sáǹfààní kankan tó kọfẹ́ sí rárẹ̀ mọ́ ọ gbọ́dọ̀ jáde kọ́ lọ fẹ́ ẹlòmíì so kí ló tó wá níbi kó ṣe haidọ̀ mẹ́ta sí so tó bá ti rí báyẹn o haidọ̀ yẹn kan náà ni ó ṣe ọ̀rọ̀ yìí dẹ̀ ní ọ́tako ìjìmá àbí ẹ̀kọ́ ni so ìgbà tó ìtako ìjìmá yẹn Ibn Taymiyyah sọ pé lakinnahu qal Ibn Taymiyyah wá sọ lórí ọ̀rọ̀ nígbà tó sọ̀rọ̀ ìtẹ́ pé haid ọ̀kan lọ́yẹ kó jẹ́ ó ní in kana qad qila bihi tó bá jẹ́ pa ààrẹ tó ti sọ orí ẹ̀rí ṣáájú ni o tó bá yẹ pé ọ̀rọ̀ tí mo sọ yìí tó bá yẹ pa ààrẹ wípé n tó gbà lérò ni pé àmọ́ tó wáyé pé tako tí mo sọ yìí ni mo sọ o tí mo sọ yóò wọlé ni ẹ̀rọ ẹ̀ mọ́gbà wọlé o ó ti rà nìsín so ìtumọ̀ ni pé ibnu tẹ́míyà dẹ̀ ní mùtítẹ́hìdì ni a jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ mọ̀wákìrì ìjìmá nítorí wípé tó o bá tiẹ̀ ló ṣe ìtìhàd kọ́ mọ̀ lọ tako ìjìmá tó o bá ti wá mọ mọ̀wákìrì ìjìmá ọ̀ ibi tí wà lórí ọ̀rọ̀ rẹ̀ nìkan tó tako ọ̀rọ̀ yẹn kò yẹ báyìí nísì irú àwọn ọ̀rọ̀ yìí irú àwọn ọ̀nà tí kò tó ní à ń gbàgbé kalẹ̀ lè ó gbàgbé kalẹ̀ naam ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn kan tí èyí fi mọ al-mujtahid an ya'rifa min al-adillati ma yakhtalifu bihi al-hukmu min takhsisin aw taqyidin aw nahwihi hatta la yahkuma bima yukhalifu dhalika ẹni tí ààrẹ tí ó jẹ́ mujtahid ó gbọ́dọ̀ nímọ̀ nípa ẹ̀rí ó gbọ́dọ̀ mọ̀ àwọn ẹ̀rí tó jẹ́ sí wípé ó máa ń mú ìdájọ́ yàtọ̀tọ̀ síra wọn bẹ̀rẹ̀ látòrí tafsis ó gbọ́dọ̀ àwọn ẹ̀rí tó yẹ pé ó ti ṣe àdáyẹrí àwọn ẹ̀rí kan tó jẹ́ ẹ̀rí gbogbogbò àwọn ẹ̀rí kan bẹ pé ẹ̀rí tó tóbi ni ẹ̀rí tó pé yọ ma yọ ma tafsis yọ àwọn nǹkan kan kúrò nú àwọn ẹ̀rí nímọ̀ nípa rẹ̀ àwọn ntí ìṣẹ̀rí àbá julẹ̀ ní tó bá julẹ̀ ní bọ̀rọ̀ gidi ntí àyà Kùránì àyà kan ju kankan lẹ̀ ní bọ̀rọ̀ gidi àdìsí kan ju nǹkan lẹ̀ ní bọ̀rọ̀ gidi ó gbọ́dọ̀ mọ ẹ̀rí mi tó ti dékè ni tó ti dé irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ nímọ̀ nípa al-aam wal-khaas irú ẹni bẹ́ẹ̀ ntí ó bá jẹ́ mujtahid gbọ́dọ̀ nímọ̀ nípa eléyìí alaam ó ní ẹ̀rí tó yẹ pé ọkẹnu ó tóbi ó kó ìdájọ́ tó pọ̀ sínú ọgbọ̀rọ̀ nímọ̀ nípa rẹ̀ alkhos ó ní ẹ̀rí tó yẹ pé ó wà fún nǹkan kan pàtó àbọ́dá nǹkan kan sàlẹ́sà nínú àwọn nǹkan nínú nǹkan gbogbogbò ọgbọ̀rọ̀ nímọ̀ nípa rẹ̀ almutlaq ẹ̀rí tó ju nǹkan lẹ̀ ní bọ̀rọ̀ gidi ọgbọ̀rọ̀ mọ́ almuqayyad ẹ̀rí tó dé ọgbọ̀rọ̀ mọ́ ẹ̀rí tó dé nǹkan nínú àwọn ìdájọ́ ṣẹ̀ríà ọgbọ̀rọ̀ mọ́ ìbáyé sọ́ni tèmi ní sára lórí eléyìí wọ́n ní fahadà aidan labudda minhu wọ́n lè ta àkàyí bákan náà fàhádà àìbọ́n láàbùdàmí wọ́n lè ta àkàyí náà èyàn gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ o àyà àrífàmìlẹ̀ àdílẹ̀ tí máa yàtàlì fún bí i ṣokùnmọ̀ min tafsirin aw taqyidin aw ghairi dhalika li annahu in lam yakun ya'rifu fa rubbama yahkum bi ulumi dalilin ma anna hunaka wọ́n ní wẹ̀rí báyìí ó gbọ́dọ̀ mọ̀ nípa tafsis ìṣe nǹkan kan ní ẹ̀sà àwọn taqyid àbí ìjẹ nkankan aw ghairi zalika àbáwọn tó wá sí yàtọ̀ sílẹ̀ lè annahu illam ya'rif illam yakun ya'rif wọ́n ní torí tí ọba nímọ̀ nípa àwọn kan tá a sọ yìí fa rubbama yahkum bi umumi dalilin wọ́n ní irú ẹni báyìí ó ṣe kọ́ máa dájọ́ pẹ̀lú àwọn ẹ̀rí tó yẹ pé ẹ̀rí tó kẹjú ẹ̀rí tí ó kó gbogbo nǹkan papọ̀ kọ́ máa fi ṣe ìdájọ́ lórí nǹkan máa anna hunaka ma yukhassisu tó ti wí pé nǹkan kan yìí ti ń bẹ tí ẹ̀rí kan yìí ti ń bẹ tó ti yọ àwọn nǹkan kúrò mbẹ̀ kí ọwá ọwá mọ ẹ̀rí tó yọ àwọn nǹkan kan kúrò nídájọ́ yẹn ọkàn mọ ẹ̀rí tó kó ogun papọ̀ ni wọ́n á lu ẹ̀rí tó kó ogun papọ̀ ojú fúnfún oníwọ̀n ìdájọ́ a lè ti rí ẹ̀rí kan tó sa àwọn nǹkan lẹ́sà nínú àwọn nǹkan yẹn tó ní eléyìí òkó sínú àwọn ìdájọ́ yẹn o eléyìí òkó sínú àwọn ìdájọ́ yẹn ọ̀ wá mọ̀ ọmọ mú ìdájọ́ tó rọ́ǹgù wánu ṣẹ̀ríà mẹ́sàlù zálìkà wọ́n ní àpéjúwe lè báyìí onílẹ̀ rọ́jùlù kọ́rọ̀ alhadith kárẹ́ lè kàtọ́ ka hadith wu fíìmà sàkọ̀tì sàmáù alẹ́ṣirù wà fíìmà sùkìyà bìnnàbì nífù lẹ́ṣirù fíìmà sàkọ̀tì sàmáù alẹ́ṣirù wà fíìmà sùkìyà bìnnàbì nífù lẹ́ṣirù hadith gbogbo nǹkan oko tó bá jẹ́ sí wípé òjò ló rọ̀ sí tó fi dàgbà tó fi di in tí ó ṣe jẹ tó fi di tó ṣe kórè anabi sallallahu alaihi wasallam sọ pé al-ushru ìdá mẹ́wàá ìdá kan ìdá mẹ́wàá rẹ̀ láyọ̀ tá yọ zaka nǹkan oko torí pé nǹkan oko náà zaka máa ń wọ̀ ọ́ àwọn tó bá jẹ́ àgbẹ̀ wọn ó máa yọ zaka nínú nǹkan oko wọn tó bá jẹ́ sí pé nǹkan oko tí wọ́n já yẹn ó tó ń tí zaka wọnú ẹ̀. àmọ́ hadith yìí òun ọ̀sọ́ gèdè gbèdéke tí zaka lè tó nínú nǹkan oko ìdí hadith sọ ni pé gbogbo nǹkan oko téèyàn bá gbìn tó bá jẹ́ sí pé òjò lọ́rọ̀ sí tí nǹkan yẹn tó fi wù tó fi jáde dáadáa gbogbo kọ̀bá kéré ni kọ̀bá pọ̀ ni á da gbogbo nǹkan yẹn sí mẹ́wàá gbogbo tá a bá kó ní òkè yẹn bóyá ṣu ni àbóyá àgbàdo ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á da sí mẹ́wàá ìdá kanú dá mẹ́wàá yẹn láfi ṣe zaka wàfi ma súkìyà bí nọ́jì àmìlẹ̀ tó bá yẹ pé a bá irigéètì ẹ̀ ni tí èso jò lọ́rọ̀ sí àwa la bomi àwa la bomi fún àwa la bomi rẹ àwa la bomi àwa la bomi àwa la bomi rin oko náà tí nǹkan yẹn ti jáde dáadáa nísùlù tá a bá dá nǹkan yẹn sí mẹ́wàá tá a bá àwọn amúdakẹ́nu dá mẹ́wàá yẹn ìdákẹ́nu dá mẹ́wàá yẹn àtúwá dá sí méjì ìdájì nínú dá ìdákẹ́nu dá mẹ́wàá rẹ̀ láti ṣe kéne láti yẹn zaka á dá gbogbo nǹkan yẹn sí mẹ́wàá àwọn amúdakẹ́nu bẹ̀ ìdákẹ́nu tá a wá mú yẹn àtúwá dá dákẹ́ yẹn sí méjì ìdájì ẹ̀ láti wá ṣe zaka so àdìsù yìí eléyìí báyìí gbó àyàmù ni gbogbo nǹkan kó wá dání bá wí ó kéré ní ọ̀pọ̀ ni ẹni tó bá lo hadith yìí tó wáyé pé hadith yìí lórí tí ó bá rí ẹ̀rí mi tó ti yọ àwọn nǹkan kan kúrò ń bẹ̀ ìdájọ́ zaka rẹ̀ yọ yàtọ̀ sí ìdájọ́ zaka tí gbogbo mùsùlùmí ní ìjìmọ̀ òlé lórí wọ́n ní pàfi hadal hadith ẹ̀mọ̀máì wọ́n nínú hadith ta kàyí àwọn ìdájọ́ gbogbo méjì lọ́wọ́ mẹ́ ẹ̀mọ́mù fil qadri ìdájọ́ gbogbo alákọ̀ọ́kọ́ òun náà ni ìdájọ́ gbogbo tó kó gbogbo nǹkan oko sínú níbi dèédé báwo ni káyẹ ṣe pọ̀ tó wọ́n kéré ni wọ́n pọ̀ ní o gbogbo nǹkan oko ẹgbọ́dọ̀ yọ zàká lórí ẹ̀ tó bá yẹ kó jù lọ́rọ̀ sí ìdákanúdá mẹ́wàá tó bá yẹ pé ẹbomirin ni ẹbomirin tó fi ṣe ni ẹ ṣe kíní o ẹ yọ ìdajì ìdákanúdá mẹ́wàá ìmúmu alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wọ ìmúmu kò ní báyìí sì kọ̀ sí àdáyọ̀ rí pé inú àwọn nǹkan báyìí lẹ́sí yọ lè án nà kọ̀ọ̀láhù wọ́n nítorí gbogbo náà lẹ́bí tó sọ pé tí ma sápọ̀ ti sàmà nínú gbogbo tí òjò bá rọ̀ sí wọ́n ni yàrá mọ̀ kọ̀ líla wà kẹ̀kẹ́ rọ̀ èyí ti kó àti ń tọ́pọ̀ nínú nǹkan tí òjò rọ̀ sí nínú kókó àtẹ́lẹ̀ tó kéré nínú ẹ̀ ó ti kó sínú wàyàrùmù kúnlá jíǹsì mímọ̀ sápọ̀ ti sàmà gbogbo ìran nǹkan oko tí òjò bá ì fàyàkùzú bí hádà hadith wa yaqul wọ́n ní kí ìwà ìwé báyìí wà múrù hadith yóò wá sọ wípé tajibu zakatu fima kharaja min al-ardi min ayi naw'in kana wa bi ayi qadrin kana pé zakati dọ̀nà yẹn níbi gbogbo tó bá jáde lónà lẹ́wọ̀ ìran ìran nǹkan yòówù tí nǹkan yẹn ọba jẹ gbogbo bí nǹkan yẹn ọba ṣe sí kò bá yìí ṣe wù kọ́ pọ̀ tó àbí kó kéré tó ẹgbẹ̀rún ọ̀zà òun ti wá ṣe taxis òun ti ṣe àdáyẹrí àwọn nǹkan kan nínú oko yìí pé kìí ṣe gbogbo nǹkan oko la lè ṣe báyìí sí gbogbo nǹkan oko tí ó bá ti tó wásíkù márùn tí ó bá ti lè tó dèbí òṣùwọ̀n wásíkù márùn lẹ́yìn sàfihàn dúnà khamsati aw sàfihàn sọ́dàkọ̀ arábìnrin gbogbo èrè oko tí ó bá kó tí ó bá ti tó wásíkù márùn tí ó ti tó wásíkù márùn tí ó tó wásíkù márùn ẹ̀ níyàn zakamẹ́ àmọ́ gbogbo nǹkan eré oko tó yẹn bá kó tó bá ti tó wáṣítù márùn kò tí yẹ báyìí nìsín tó tó wáṣítù márùn àbójú wáṣítù márùn lọ inú ẹ̀ ní zakawọ̀ ẹni pé nígbà tí kò yá pé kìí ṣe gbogbo nǹkan oko tójò bá rọ̀ sí ìlànà ẹ̀yọ zakanu ẹ̀ àmẹ́lẹ̀ tó bá tó bá ti tó wáṣítù márùn àbí jù bẹ́ẹ̀ lọ ìlànà zakanu ẹ̀ eléyìí tí ọba yìí tó wáṣítù márùn arábìnrin kò sí zakamẹ́ eléyìí ti ṣe takhsis ó ti ṣe àdáyẹrí àwọn nǹkan oko tí a yọ zaka lórí ẹ̀ yàtọ̀ fún taláwọ̀ pọ̀ yẹn tó hùn ju gbogbo ẹ̀lẹ̀ wọ́n ní fàílìmọ̀ wọ́n ní fàílìmọ̀ alhadith alladhi zakarta al'an laysa fima duna khamsati awsaqin sadaqa hadith eléta kàyífì tó sọ wípé lè ìsàfihàn júnà khamsati awsaqin sadaqa hadith yìí wọ́n ní ó jẹ́ kó yé wa wípé ó jẹ́ kó yé wa wípé kìí ṣe gbogbo nǹkan oko òun ni a máa ṣe kí ni ó ní ok wọ́n ní kìí ṣe gbogbo nǹkan oko òun láàmà mú jáde nínú àmì láàmà mú jà kánú ẹ̀ fa'ulima al-hadith alladhi dhakartu an wọ́n ní hadith táwọn mú wá ń sìn hadith tá a kà yìí sóra ní fún yìí ó yé wa nínú ẹ̀rí pé kìí ṣe gbogbo nǹkan tí ó bá jáde nínú nǹkan oko ní zakawọ̀ wa ala hadha la tajibu zakatu illa fima yuwassaq min at-ta'ami wa fima balagha khamsa wa fima balagha khamsati awsaqin wọ́n ní ó jẹ́ kó wáyé pé zaka kò jọ́ràn èèyàn lórí gbogbo nǹkan oko tí àbá ti ń tàbá ti ń wà sákọ̀ ẹ̀ nínú àwọn nǹkan oúnjẹ tó yẹ pé àlè wọ́n pẹ̀lú wásìkò pẹ̀lú táàlè wọ́n pẹ̀lú wásìkò àbí nǹkan yẹn ò tó wásìkò márùn-ún ṣé báyìí ní sìn irú àkàbà nǹkan ò àlè yọ sàkánbẹ̀ ṣé léyìí báyìí wọ́n ní pàlà búdà lil mushahidi an yakuna indahu ilmun bima yakhtalifu bihi al-hukmu min an-nusus so ẹni tó jẹ́ mujtahid gbọ́dọ̀ nímọ̀ nípa gbogbo àwọn nǹkan tó jọ báyìí so that kò ní máa múrò àwọn hadithu kan tó yẹ sí pé àtàdísù yìí tó ti ṣe àdáyẹrí àwọn ìdájọ́ kan nílẹ̀ kọ́kọ́ wọn máa mú hadithu àwọn tí wọ́n jẹ́ ààmù yẹn kọ́ máa fi ṣèdájọ́. Ah, bákan náà irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ̀ nípa tẹ̀kì yìí wọ́n ní yáà ní tẹ̀kùyídẹ̀ lè mọ́tòlákì ẹni yẹn gbọ́dọ̀ mọ̀ nípa ntí ó bá dé ntí jẹ̀rí àbá jùlẹ̀ ní bọ̀rọ̀ gidi ntọ́ bá dé inú ẹ̀wọ́ gbọ́dọ̀ mọ́ tọ̀tọ̀ṣís wárí dùn àlọ́ làyàm wọ́n ní ìṣe tọ̀ṣís òun máa ń wáyé lórí àyàm ni ẹ̀rí tó bá jẹ́ ẹ̀rí gbogbo a máa ń rí àwọn ẹ̀rí kan tí ó ṣe àdáyẹrí àwọn nǹkan nínú ẹ̀ni wọ́n ní wa tẹ̀kìyìdì wárí dùn àlọ́ وقد عرفنا بحمد, بحمد الله فيما سبق الفرق بين وقد عرفنا بما بحمد الله فيما سبق الفرق بين المطلق والعام وني بلو يدوك في الله a ti nímọ̀ nínú àwọn nǹkan tá a ti kà fáyìn tá a ti sàlàyé sẹ́yìn ìyàtọ̀ tí ń bẹ láàrin àtúlọ̀kà àti àlàám وقد عرفنا الحمد لله فيما سبق الفرق بين المطلق والعام فمثلا ẹja fún wa lápèjú lórí mutlaq àti muqayyad ọlọ́wọ́ bá àdékẹ́lá sọ wípé ẹni tó bá ẹni tí ó bá tó bá pààyàn fún bí àpèjúwe ń sìn tó bá ṣèṣì pààyàn kò rí báyìí nísìnyí nínú àwọn ìtaràn tí ó ṣe ni pé fatahariru raqaba fatahariru raqaba nínú àwọn ìtaràn tẹni tó ṣèṣì pààyàn ó ṣe ni pé yọ bọ́kùn ẹrú kúrò lọ́rùn ẹni tó jẹ́ ẹrú yóò bọ́ kò kúrò lẹ́ni tó jẹ́ lọ́rùn ẹni tó jẹ́ ẹrú yóò sọ̀dọ̀ ọmọlúwàbí kí ló sọ gbogbo ẹni tó bá ti wà oko ẹrú náà ń pè ní ẹrú ni kódà kò bá mùsùlùmí kò bá jẹ́ kèfèrí ẹ́ ẹ̀rọ ẹni ayẹ̀ pé wáyé pé ẹni tó bá ṣèṣì pààyàn o yóò

ẹ̀rí pé níbi ayà yìí ọlọ́wọ́ bá ìlẹ́kẹ́ yìí ṣe tàkì yìí dùn ẹ̀ ọlọ́wọ́ bá ti dé pẹ̀lú pé wọ́n ní fàtàhàrí rọ́kọ́bá tí mọ̀mínẹ̀tì irú ẹni bẹ́ẹ̀ yọ bọ́kùn lọ́rùn ẹrú tó jẹ́ múmìnì yọ ẹrú lọ́rùn ta ni o ajẹ́sí wípé ayà yìí ti ṣe ó ti kọ̀ ìyáda ó ti dé ta lákọ̀ọ́kọ́ yẹn pé tàbá lọ lọ́rùn ẹrú kìí ṣe gbogbo ẹrú òun ò nímọ̀ nípa mọ̀kọ́yàd kò nímọ̀ nípa mọ́tọ́lákù ló nímọ̀ nípa rẹ̀ kò nímọ̀ nípa mọ̀kọ́yàd tó bá fi lè dájọ́ pẹ̀lú mọ́tọ́lákù yìí tí ò rí mọ̀kọ́yàd yìí àbí ò nímọ̀ nípa mọ̀kọ́yàd yìí irú ẹni bẹ́ẹ̀ ó ti sí ìdájọ́ ṣẹ̀rí láì nísìnyí so láti gbọ́dọ̀ ọmọ mọ́tọ́lákù àti mọ̀kọ́yàd wọ́n ní fàáza tẹ̀kìyìdùn ayé eléyìí báyìí tẹ̀kìyìdù wáyé mbẹ́ so eléyìí báyìí ẹ̀yìn náà àwọn ohun tí ó yẹ kí mo ṣiṣẹ́ dùgbọ́ yé ni wọ́n ní kóòlùhù àwùnáhùwìhì gbọ́nà rẹ̀ tó bá sọ pé àbáwọn àtàbáwọn àbí àwọn nǹkan míì tó bá tó jọrú ń tàṣọ yìí wọ́n ní ayé wọ́n nílé tó ń gbà lérò náà ni pé mùsùlùmá yẹ́rìndì wàhálà nùsùn sí mìíràn wọlé istifham ọ̀rẹ́ ìbáríkà ó ní irú àpéjú irú ẹ̀ làwọn nǹkan tí máa ń wá lórí nùsùn bóyá mẹ́jẹ̀mú àbí ìṣe ìbéèrè lórí àwọn ìṣe ìbéèrè lórí àwọn nùsùn kò yẹ báyìí nísìnyí agbọ̀dọ̀ gbàgbọ́ yẹ gbogbo ẹ̀ káwọn bàbá lu ẹ̀rí síbi tí òun ká lù sí. mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀karùn-ún nítorí àsìkò wa àyà àrífà min al-lughati wa usul al-fiqh ma yata'allaqu bi dalalati al-alfaz kal-'am al-khas wal-mutlaq wal-muqayyad wal-mujmal wal-mubayyan wa nahwu dhalika liyahkuma bima taqtadhihi tilka ad ó gbọ́dọ̀ mọ̀ ó gbọ́dọ̀ nímọ̀ nípa èdè èdè lárúbáwá ó gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ wà usulul fiqh ó sì gbọ́dọ̀ nímọ̀ nípa eléyìí tí a ń ka nǹkan nínú ẹ̀ yìí ó gbọ́dọ̀ nímọ̀ nípa ìmọ̀ usulul fiqh ó sì gbọ́dọ̀ nímọ̀ nípa ìmọ̀ ma yata'allaqu bi dalalatil alfaz àwọn nǹkan tó gbọ́dọ̀ mọ̀ àti pa ni bá ní dalalatul alfaz pé tọ́bàlù lámùsù báyìí kí nìkan tó ń tọ́ka sí tọ́bàlù lámùsù báyìí kí nìdájọ́ tó kí nìdájọ́ tó ń tọ́ka sí irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ́ pé tọ́ba lóru lámùsù báyìí o wájìbù ní jẹ́ tá a bá ti rí ẹ̀rí mi tọ́sọ̀ kalẹ̀ tọ́ba lóru lámùsù báyìí haramu ní jẹ́ tọ́ba lóru gbólóhùn báyìí mustahabu ní jẹ́ tọ́ba lóru gbólóhùn báyìí nǹkan báyìí ní jẹ́ àwọn náà ń pè ní dalalatul alfaz àwọn ibi tí àwọn láwùjọ tó ń lò nù ṣẹ̀ríà ibi tí ó ń tọ́ka sí kò yẹ báyìí nìsí so ó gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ kàlàyàm wal khas ó gbọ́dọ̀ nímọ̀ inú àwọn dàrà látùlà inú àwọn nǹkan tó gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ òun náà ni ìmọ̀ nípa àlàám àti alkhas ilé ìdájí sàlàyé sáájú yẹn náà wal mutlaq àti muqayyad ìdájí sàlàyé síwájú yẹn wal mujmal wal mubayyan pé mujmal ni tó kà jùlẹ̀ níbọ̀rọ̀ gidi àti ẹni tó yẹ pé wọ́n ṣàlàyé wọ́n fọ́ sí wẹ́rẹ́ dáadáa ó gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ wọn náà rí záàlìkà àtàwọn tó bá ti ń jọrú ẹ̀ níyà ìmọ̀ ìmọ̀ tẹ̀tẹ̀ bí i títà dàlàlà tó lè bá àdájọ́ pẹ̀lú ìtumọ̀ tí àwọn àtọ́ka yẹn ń gbé wá wọ́n ní làbúdà ní mùsáìdì àyàrífà dára láti alfam ẹni tó jẹ́ mùsáìdì gbọ́dọ̀ mọ̀ tábà lúrọ̀ àwọn àbí tábà kankan nínú àwọn nínú usulul fiqh kí ni nǹkan yẹn ń tọ́ka sí wà á nà mí alfáàzì máa wà áàmù ó gbọ́dọ̀ mọ̀ nípa wípé inú àlàwọ̀ alfáàzì tá ń sọ ilé tó jẹ́ áàmù wà ń bẹ̀ wà mí nà máa wà kọ́ọ̀sù ó lè gbọ́dọ̀ mọ̀ wípé ilé tó yẹ pé kọ́ọ̀sù ìdájọ́ àdásà àlẹ́sà wà ń bẹ̀ wà mí nà almutlaq ó ń bẹ́ẹ̀ mẹ́ta pa jùlẹ̀ ní bọ̀rọ̀ gidi wà mí nà almuqayyad ó dẹ̀ ń bẹ́ẹ̀ mẹ́ta ti dùn hatta yahkum bima wọ́n ní búrú àpẹrúwé ń sìn téèyàn bá máa tán pè ní ẹ̀mú dẹ̀lí tó kó gbogbo nǹkan papọ̀ irú èèyàn bẹ́ẹ̀ wọ́n béèrè pé kí ẹ̀rí tó ní ká máa ṣe wá sínú àwẹ̀ ẹ̀jọ́ ìdájọ́ máa ń sìn tó ní pọ̀ mọ́ ẹ̀mú òmù ni sóra ní ti àwọn nǹkan tó yẹ kí ó ti wà lábẹ́ ẹ̀jẹ̀ lílu aham yóò máa béèrè ẹ̀ kọ̀ máa ẹ̀mú máàsì nìyẹn kọ̀ máa wọ́n dala lásùlù àlfáàbì nìyẹn so wọ́n ní búrú àpẹrúwé ń sìn ẹni tí ọ̀ láyé àrífù sí ọgọl ẹ̀mú kọ ma àwọn gbónà tí ma ń wá tí ma ń túmọ̀ gbogbogbò wà láyé àrífù láyé àrífù anna hada láwùjọ lílọ ẹ̀mú kọ ma ní pé láwùjọ tó wá yìí tó bá ti lè lò gbogbo nǹkan ló kó sínú wà hada láwùjọ lílọ khusus kò mọ̀ wípé láwùjọ lè yí o tó bá ti lè lò e àwọn nǹkan ẹ̀dá tàlẹ́tà ni wọ́n gbà lérò fàínàwò láyùmkin àyàkúnà ìsìnbákòhù ní àṣìkáàmì sọ̀híhà wọ́n níwẹ̀rẹ̀ báyìí àwọn àdájọ́ tí ó máa fàyọ nínú nínú nínú àwọn nínú ẹ̀rí àwọn ìdájọ́ yẹn kò lè correct láíláí nítorí pé yóò máa gbé ìdájọ́ yóò máa gbé ìdájọ́ òjò fáìnà kọ̀ mọ́ àwọn dàrà látùlà fáàl kọ̀ mọ́ pé tábàlù láwùjù yìí gbogbogbò ti kó sínú ẹ̀ gbogbo nǹkan ti kó sínú ẹ̀ tábàlù láwùjù yìí ó ti ní àwọn nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ tó jẹ́ nǹkan àdásà lẹ́sà tí ò bá ti lè mọ̀ tó bá fẹ́ mọ̀ múdàjọ́ nu ṣẹ̀ríyà fẹ́ mọ̀ tọ́ bọkùnrin àràbí hadith yóò mọ̀ wíyù kúrì èyí náà nìsí wọ́n ní lè anna ọkọ̀ ní yájà àlù máa ní sa àmàn àmàn wọ́n ní tó pé gbogbo ẹ̀rí tí ọba ti tọ́ka sí gbogbo ó lè ní gbogbo nǹkan ní báwí yìí tí èsì àm ó lè pè ní àm wọ́n yájà àlù máa ní sa mútòlákọ̀ mútòlákọ̀ yìí tí èsì mútòlák tí èsì ń ta àjúlẹ̀ ní bọ̀rọ̀ gidi ó lè ní ta àjúlẹ̀ ní bọ̀rọ̀ gidi wọ́n wà láyàdìrì kò sì ní mà wàhálà ṣẹ́kù kọ̀ríbù mìíràn ṣẹ́kù lẹ́bi kọ́bìlà hù wọ́n ní májàmú tá a wí now nínú àpèjúwe eléyìí báyìí kí mo fẹ́ fún wa òun ni wípé ẹ̀rí kí wọ́n ní èèyàn gbọ́dọ̀ nímọ̀ nípa lúgọ̀ dáadáa eléyìí báyìí òun ní nǹkan tá a máa ń mú jàbàtà lé lórí tí ẹnìkan ń béèrè lọ́wọ́ wa ẹnìkan fún mi ní làbárè wípé ọmọ jàbàtà kan sọ pé ẹ̀rọ jàbàtà ọmọ kínní jàbàtà ọmọ kínní pé jàbàtà ọmọ ìtumọ̀ kínní jàbàtà ọmọ kínní gbogbo eléyìí táwọn gbogbo èrò mí ní kankan ìdájọ́ wo lọ́wọ́ kó sí ìdájọ́ tó kó sí náà ni pé irú ẹni báyìí ẹsẹ̀ ẹni tó gbọ́dọ̀ máa dá sára mọ́rí ẹ̀sìn nítorí pé kọ̀ọ̀mọ́ dàlà lásùn àlùfà òun lẹ́bìrì pé tá a bá mú jàbàtà wípé ọkà òkà wí báyìí ọjọ́ kú sọ wí báyìí ká lè bá a mọ̀ wípé irú ẹni báyìí o kèé sẹ́ni tó ẹ̀kọ́ mọ̀dá sára mọ̀rí ẹ̀sìn nítorí pé ní tí mọ̀dá sára mọ̀rí ẹ̀sìn ọgbọ̀rọ̀ mọ̀ dàlà lásùn àlùfà tí torí pé ìtukùtù yóò affect ìdájọ́ tí ẹ̀ bá ti tú ìtukùtù yóò affect ìdájọ́ tó yóò ṣe kéde tó yóò mú wa ìgbà tí yàbàtà ń ka ọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà nínú aṣẹ́fún múntiẹ̀ aláàzáàdì ní mustaqini ó sì òjòrò kan bẹ̀ nígbà tó wá ka ó ka ọ̀rọ̀ sáríhù lè sìn náà nígbà tí ó ka wọ́n ní wàkọ́lá sáríhù lè sìn náà wọ́n ní ṣáríù link náà wá sọ wípé nígbà tí ó kàǹtì ẹ̀ nígbà tí ó ṣòjoro ó ní ṣùgbọ́n ṣáríù link náà nítorí pé ṣùgbọ́n tó lò níbi ọ̀rọ̀ yẹn inṣàlá máa padà gbé ibi tí mo sọ ìwà rọra kẹrin bá jẹ́ tòjóró tó ṣe ṣùgbọ́n tó lò yẹn kò sí ṣùgbọ́n nínú láwù yẹn tí ẹ bá dẹ̀ fi ṣùgbọ́n síbi tí ò sí ṣùgbọ́n bẹ̀ yọba ìdájọ́ yẹn torí pé ìsìnáàfù nìyẹn kí ẹ ti máa sọ̀rọ̀ kẹ́bọ̀ pé báyìí ni báyìí báyìí báyìí kọ́ wá ní ṣùgbọ́n ìtumọ̀ ní pé ti da gbogbo tí ń sọ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ó ti da gbogbo ẹ̀nù ọbẹ̀ mú dájọ́ mi wá wọ́n máa ń pè ní istinaf láàkìn kí ẹ máa sọ̀rọ̀ kọ́ wá ní but tó bá jọ pé but àbíkọ́ pé however tó bá ti sọ bẹ́ẹ̀ gbogbo tí ń sọ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti dànù kò ní báyìí nìsín inú ẹ̀ nínú lábáwá wọ́n sọ pé láàkìn ọwọ́ mọ̀mọ̀ sọ nǹkan yìí níbi títí ń sọ ọ̀rọ̀ sáríwìlì náà kẹ́lẹ̀ rò wípé ẹni yẹn ti tako ọ̀rọ̀ tí ń bọ̀ látẹ̀yìn wallahi mo fọ́nà bá búra ìyẹn náà já àbò sí ni kò tí yẹ báyìí nìsín tó ní báyìí a gbọ́dọ̀ sọ́ra gan ó lájú ló ń kó wa sákìyèsí pé ẹnu yìí ń kọ́ o kìí ṣẹni tí a táàmì fọkànbalẹ̀ mú nǹkan kan lọ́dọ̀ rẹ̀ torí pé àwọn ìkàn máa yóò kàn máa yí ọ̀rọ̀ síbi tó wù gbogbo tí ò sí ọ̀rọ̀ ní ọmọ tìbọ̀ ó ṣeé ṣe kí n ti ń padà mọ́ plé rẹ̀ fún wa àmọ́ ká lè bá mọ̀ pé àwọn wọ̀nyí ọmọ dànù látúlà fáàmù irú eléyìí tán pè ní àbú ẹlẹ́wọ̀n àbú ọ̀daràn àbàdàn yẹn tán pè lábú ìbejì yẹn <laughs> story teller wàláhì bóun náà ṣe lọ lo àyà àyà tọ́lọ̀ ọba àríyá sọ pé munibina ilayhi wattaquhu munibina ilayhi wattaquhu wala takunu minal mushrikin من الذين فرقوا دينه وكانوا شيعا كل حزب بما لديهم فرحون بس لو يفوها ولبني داجو لبني ولا تكونوا من المشركين ايا الى جكو يا با ولبو لا àwọn ẹlẹgbẹ́ ẹlẹ́bọ ni wọ́n ló fi ọlọ́run bá búra ìtúkùtù ní tọ́yọ̀ kùránì ẹ̀ kẹ́tẹ̀kẹ́ tẹpárápá ní sọ ẹ̀ kò rí láàrin fi yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ayé tí ń lò ń lò kúlò nítorí kí èèyàn máa ṣe kí ni nítorí pé kọ̀ọ̀mọ́ dàlá látùlẹ̀ alfáà kọ̀ọ̀mọ́ dàlá látùlẹ̀ alfáà so in tó fà á nìyẹn ẹ wá máa wò láìpẹ́ recently lecture tó ṣe la ní last week ní ah, this week sunday sunday tí ẹ̀pá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ week ní náà ni sunday ìjẹta ó ń ṣe lecture yẹn ó fi ṣe rọ́dù fún ó fi ṣe rọ́dù fún àṣìfà àṣìfáwò nínú àwọn tó ẹ̀pọ̀ ti túbá kó nú àkídà láìpẹ́ yìí náà ni tó ẹ̀pọ̀ ẹ̀ṣẹ̀ túbá kó mi àkídà yẹn so ó ṣe rọ́dù fún àṣìfà lórí ọ̀rọ̀ ìkómọ àti ó ṣe rọ́dù fún òun àti aláṣẹ papọ̀ lórí ọ̀rọ̀ ìkómọ àti ọmọ tí kọ́dìrú pa yẹn kò yé báyìí nísìnyí so nígbà tó wá ń ṣe rọ́dù ó wá bẹ̀rẹ̀ yẹ̀yẹ́ sọmọkú máa ń ṣe yẹ̀yẹ́ gan mo ti mú wá náà ní bóyá last week ibi tó ti fẹ́ fi àṣìfà wù sí yẹ̀yẹ́ lórí ọ̀rọ̀ àbárọ̀ àtòmínà lọ́ọ̀

tó parí tàn mọ́lẹ̀ sí yẹn last week níbi eléyìí tí mo tó wá lọ́rẹ̀ yẹn ṣe yìí ó tún wá fi àṣìfáwù sí yẹn gan ó nínú kẹ́sẹ̀tì àṣìfáwù tó tó tó sọ pé káṣìfáwù máa ṣe kẹ́sẹ̀tì kó o máa gbọ́ pé káwọn ìjọba ìfèsì fúnra wọn ọwọ́ nínú kẹ́sẹ̀tì àṣìfáwù ṣe olóhùn ò lè tiẹ̀ ní gbọ́rọ̀ àṣìfáwù mọ́ láyé ó ní tó pé yọmọ bá kéwù òun jẹ́ pé àṣìfáwù gan ọ̀rọ̀ rẹ̀ tóun bá kéwù àṣìṣe twenty lòún fàyọ nínú àṣìṣe tó wá ló wá ló fàyọ tó lòún fàyọ òun gẹ́gẹ́ fún rẹ̀ sì tún dáná yàrá rẹ̀ òun ló ti wá sọ mbẹ́ o alihamudulilayi ó lóun padà mú tíra yẹn ní one next week òótọ́ ló tẹ̀ sọ mbẹ́ yẹn ó ní ó lóun mú tíra yẹn wá lóun gbàgbé tíra yẹn sílẹ̀ ní òótọ́ ni tó sọ mbẹ́ pé àwọn àbá súnà ní gbogbo ẹnikẹ́ni tí ò bá mọ lúgọ̀ tí ò bá mọ̀ ní pèdè lárúbáwá tí ń dáṣẹ́ sìn àbí kò mọ̀ ní tútùkùtù pé ìjọba ṣẹ̀ríà ó yẹ kán mo kán fún ní ẹgbàá ni tó wá ní àṣìfà ọ̀yẹ̀ kọ́ pé ìmú tí làwọn kọ́ jẹgba síbi rẹ wàláì òun náà sì ń dára ẹgba ibi tó ti ń papá àṣìfà òun ń dára ẹgba òun tẹ́tẹ́ fún rẹ sì ń dára ẹgba tóun náà fúnra ara rẹ oyè olódo nígbà tí ó ka àṣìfà òun fẹ́ pé mọ̀lábísù ẹni tí ń da ẹ̀sìn ìlú ẹni tí ń dọ̀rọ̀ ọ̀rú mẹ́pẹ́ mọ̀lábísù àṣìfà òun wá pè ní múlbísù ó nígbà tí rashidi ọmọ tu bó ṣe fi àṣìwá òṣì ẹni pé áà ah, mo lábíṣì lọ́fẹ́ pè mí ọfẹ́ pè mí lẹ́ni tí ń dẹ̀ṣì ló wá pè mí ní búlbíṣì ẹni tí ń wọ́sọ ní búlbíṣì fa oye wàhálà sí ìwọ̀sọ ń tòótọ́ kìí ẹni tí ń wọ́sọ náà pè ní búlbíṣì lábíṣì lẹni tí ń wọ́sọ búlbíṣì ẹni tí ń wọ̀ yẹn lásọ ní jẹ́ bẹ́ẹ̀ òun náà wà láì ìtí wọ́n dùn mí ni pé ìtí wọ́n ó wà tẹnu mọ́ ìtí fi tẹnu mọ́ àbá n tó fi tẹnumọ́ ìrántí yìí sẹ́jú tó wọ́n tẹnumọ́ bẹ́ẹ̀ ni lọ́nà. ó ní múlibísù wá ọmọ yẹn ti òpè gẹ́ o múlibísù ẹni tí ń wọṣọ ni múlibísù wá kìí ṣe ẹni tí ń wọṣọ ni ìwọ náà tún wí kàtàkàtà bá ń pè ibẹ̀ ni mo ní kọ́ bá ń pè lẹ́ẹ̀kan yẹn jẹ́ káwọn yẹn sẹ́rí n tó fàtà fi débẹ̀ ni pé ọ̀rọ̀ nípa jàlá látúlẹ̀ fà wàláyì ó pàtàkì ń tòótọ́ so òun fúnra ẹ̀ wá òun jẹ́ mọ̀ pé ká mọ̀ jàlá látùlà fáwọn ọmọ kó pàtàkì nítorí ẹ̀ ló fi jẹ́ wípé ó ní kò yẹ kí àṣìfà òun máa dá sí ọ̀rọ̀ ẹ̀sìn ó ní tó pé nǹkan tí àṣìfà òun kà ó disqualify rẹ̀ kúrò nínú ẹni tó lè má sí àlámọ̀rí ẹ̀sìn tó ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ náà kò yẹ kí wọn náà máa dá sí sódà nísìnyí kò sì yẹ kí intan wí nìyẹn táwọn eh, ọmọ eh, àwọn ọmọ tí ń tẹ̀lé yín sọ pé kí ni jàbàtà kó sí ó yẹ kó bì wọlé ìrọ̀wẹ́ kó lè fún wọlé lè pé <laughs> eléyìí eléyìí tẹ́jú kò play yìí tó tọ́ o ó disqualify jàbàtà kọ́ ẹ̀kọ́ ọmọ dáṣẹ́ sí o torí the same allegation tá a mú jàbàtà fún ìwọ náà mú kíni bí wọ́n sì báwò fún yìí ìwọ náà tó wá kó sí èdè eléyìí tó wáyà nílẹ̀ jù ní pé ìwọ gan fúnra rẹ ó yẹ kó fi kọ́ọ̀dù yẹn sí ni so òun náà fúnra rẹ tó wá kó sí so almul kò yé báyìí nísìn kìí ṣẹni tí ń wọṣọ ẹni tí ń wọni lásán ni nítorí pé òun wá láti ibẹ̀ albasa alibasa yulbisu ìtumọ̀ ẹni pé ọwọ́ yẹn lásọ tàdíyàtù lázìmì nìyẹn gbogbo eléyìí kò yé tàdíyà ọwọ́ sọ fún ìnìyẹn di mùtàdí láti lázìmì nìyẹn torí pé lábìsà ó wọ aṣọ nìyẹn ẹni tí ń wọ aṣọ yẹn lábìsù nìyẹn ẹni tí ń wọ aṣọ aṣọ táwọn wọ ní malbus mulbisu òun lẹni tí ń wọ yẹn lásọ mulbasu òun lẹni táwọn wọ lásọ múlbísù ni ẹni tí ń wọ̀ ẹ̀ lásọ múlbásù lẹni tá ń wọ̀ lásọ nígbà tó wọ́n tún múlbísù ó ní ẹni tí ń wọṣọ ní jẹ́bẹ̀ ọwà tẹnumọ́ ní wọ́n rẹ́rìn-ín àfà tí àbú bèjì àbú ọ̀daràn tó bá sì gbá ẹ̀ mú <laughs> wàláì ó mọ yẹ̀yẹ́ ti gan yóò máa fi ó sí yẹ̀yẹ́ ni so ilé ìgbà yìí àkàbí ń tó wá dùn mí jù ni pé ó ní àà ah, èmi tó yẹ pé ọwọ́ wà lórí bẹ́ẹ̀dì ìyàwó rẹ̀ sọ́ká lórí bẹ́ẹ̀dì ìyàwó rẹ̀ kọ́ ọmọ sọ̀rọ̀ èmi tí mo ń ṣe lẹ́kṣọ̀ fún àwà orùpó yìí ni àwọn èèyàn ń gbọ́ náà àwọn ọmọ kùlíyà ń gbọ́ ń gbọ́ tó bá yẹ kí wọ́n ni wọ́n bá ti fàáyọ̀ àfẹ́ báyìí ọ̀hún sọ̀sọ̀ kúsọ wà láì <laughs> wà láì torí pé challenge ló sọ yẹn ló fún wa yẹn omi tó bá yẹ ni mi ìtúgbọ́tán o mi ìtúgbọ́tán o kọ́lá nígbà tá a kí zúrì tán yìí ni mo ṣẹ̀ ń gbọ́ mo gbà lálẹ́ mo ṣẹ̀ ń gbọ́ nígbà tá a kí zúrì tán lónìí díẹ̀ tí ẹ̀ gbọ́ díẹ̀ ni mi ìtúgbọ́tán mi ìtúgbọ́tán mo ti kọ́ lábẹ́rí dèdè tí n sọ sí arábìnrin mi arábìnrin mi mo ti kọ́ bí twenty kalẹ̀ owó mẹ́yẹ lẹ́jọ́ tí mi mo ti lẹ́jọ́ four hours mo ti lẹ́jọ́ three hours kò wá dé irú àwọn ọmọkùnrin yà ń bọ gbogbo wọn gbọ́ kò wá dé dèdè mo wí wọn ti ní sọ́ọ̀tì ta ọ̀nà ìwà tó ń lọ́mọ láìjọ tí mọ́sálà ti wá bẹ̀rẹ̀ o ti wá bá mi rí kà mọ́sálà yóò mọ̀ rí o ìbò kan fò káàkiri fún ara rẹ̀ tó ń torí náà kìí ṣe rọ́dà àkọ́kọ́ tó ló bá ń rìn rọ́dù ni kò sí ti jẹ́ rọ́dà tó wáyé pé fíì ló fẹ́ sọ rọ́dà ni ó jẹ́ ó jẹ́ ó wá tó ń lọ ó ní èmi múlíbísù ẹ̀rí gan ó fẹ́ ní mọ̀lá bísù ẹ ti ń tẹ̀sí irú ọwọ́ ní múlíbísù ẹ wọ́n ti ń jẹ́ múlíbísù ẹ ti ń wọṣọ mò ń wọṣọ náà sọ̀rọ̀. ẹ àlọ́wò ló gbé sí ọ lẹ́nu bẹ́ẹ̀ ó ti mọ̀ pé mèé ṣe mọ̀lá bísù ni ó wá yí lẹ́nu rẹ̀ pé múlíbísù ẹ rí múlíbísù ni ìyẹn pé ẹ ti ń wọṣọ ni tó sì fẹ́ wí ni pé mọ̀lá bísù ẹ ti ń tẹ̀sí irú nígbà tó mi ti ṣe mọ̀lá bísù àlọ́ ìyá àgbésọ́ lẹ́nu pé múlíbísù mo ti ń wọṣọ lóòótọ́ <laughs> ṣé ẹni tí ó tutù kàlẹ́nu ó ti yẹ kára fẹ́ sọ fún ẹ pé ah, mufta òun sì jókòó náà ó yà kó ọ̀rẹ́ sì kú tó wá yá òun á jókòó sẹ́gbẹ̀ẹ́ yàrá ìyàwó ẹ̀ báyìí ó gbé fóònù sẹ́nu ó gbé síbi iṣẹ́ tí ń tẹ kíní bẹ́ẹ̀ wà sọ̀rọ̀ síbẹ̀ ọwọ́ wà sẹ́ǹdì ọwọ́ àlọ́ òdìṣẹ́ wáàzì èmi sì jókòó síta wọn gbà ó wà ní sáà tó kẹ́yìn lèmi ń lò lọ ẹ̀ rí gan wá bọ́sibọ́sí <laughs>

ó làbá ti mọ àti ń sọ ti pẹ́ ògbọ́ ni tàbí kó ọmọ fi wọ́ta láìgbọ́ ọmọ pé ìgbà kan náà ti sọ ó ti sọ báàbù khawfi mina shirk báàbù táwọn afá fi ń bẹ̀rù fún wa ká má kó sẹ́bọ̀ àti ń sọkúsọ lọ́sọ́ ń bẹ̀rù kìí ṣe kéwu lójú yẹn báàbù khawfi mina shirk báàbù wípé yìí máa bẹ̀rù nǹkan mí yàtọ̀ fọ́lọ́run ọba ó wà nínú ẹbọ ìtukùtù lójú yẹn ó sì ní tọ́ba ẹgbẹ́ ọ̀yẹ́ ká jùlọ fún ọ so nítorí ẹ̀ lọ́wọ́ àfàlà ìfẹ́ ń sọ eléyìí báyìí fún ọ wàláì kéde ti eléyìí tó ń náà ṣe yìí náà èmi náà ò tí ì gbọ́ sáwọn ni mo ti rí ibi títí ń tọ́ kátàkátà yìí nìsí olóòrùn ò tí gbọ́ ti tàṣe báwò tán olóòrùn ti rí twenty yọ èmi gbé ò tí gbọ́ ti ẹ̀ tán ìṣẹ́jú méje péré ìṣẹ́jú méje péré ló ti ń pe múlíbísù lẹni tí ń wọṣọ yìí múlíbísù ẹni tí ń wọ̀nyàn lásán ni wàláhì ó yàtọ̀ lábísù lẹni tí ń wọṣọ lábísù ẹni tí ń wọṣọ ismul fáìlì nìyẹn múlíbísù ẹni tí ń wọ̀nyàn lásán kò yẹ báyìí nísìnyí ismul fáìlì òun náà ṣùgbọ́n lórí òṣùwọ̀n afọ àlà kìtàdíyà ni múlbàṣù lẹni tá ń wọ̀ lásọ malbusu lásán táwọ̀ kò rí báyìí nísinsó eléyìí báyìí akànfi pè wá sákìyèsí ni pé irú eléyìí báyìí náà òun náà ń ṣe yẹ̀yẹ́ òun náà ń mú àwọn èèyàn ó mú àwọn èèyàn ṣeré lórí ọ̀rọ̀ tóun náà mọ̀ pé pàtàkì so ibi tó ti wá sọ níbẹ̀rẹ̀ ló ti sọ wípé kódà ó ń bẹ nínú tíra tóun gbàgbé sílé wípé irú ẹni tí bá ń ṣerú nǹkan báyìí nǹkan òun ó yẹ kó jẹgba ni so pẹ̀lú ìdájọ́ tí wọ́n náà ti mú wá yẹn ìwọ́gẹ fúnra rẹ̀ ó yẹ kí wọ́n fi ẹgba sí wọn náà ń dì pẹ̀lú nǹkan kọ́ wá bí àbí <laughs> wọ́n wáyà àwọn agbófinró tí ó fẹ́ gba sí oúnjẹ ń bẹ ní báyìí lórí kàkúkà so ẹ jẹ́ kí kí á jẹ́ kí àwọn èèyàn yìí kí wọ́n mọ̀ ara wọn nínú ẹ̀sìn ọlọ́run bá so kọ́ má jẹ́ sí wípé wọ́n mọ̀ wá da àlámọ̀rí ẹ̀sìn rú inshallah ta'ala so eléyìí báyìí so ó dàbí pé ibi tí aláǹfààní àti dúró sí náà nìyẹn torí pé ọjọ́ ti lọ àdẹ̀fẹ́ dára ní agbára àsìkò inshallah ta'ala so tó bá di lọ́la a parí májẹ̀mú ẹlẹ́kẹfà májẹ̀mú mẹ́fà náà ni so májẹ̀mú ẹlẹ́karùn-ún ìrìnàjò sì so tá bá ti parí májẹ̀mú ẹlẹ́kẹfà lọ́la a mú mas'ala ní inshallah so à ń gba níyànjú à ń gba lérò pé kí a mú mas'ala ọ̀rọ̀ nípa ọmọ tí Khadiru tó pa pẹ̀lú ànábì Musa alayhi salatu salam nítorí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ kan tó yẹ pé ìfàǹfà tí ó ní agbára ó ń ṣẹlẹ̀ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí débi wípé ọ̀rọ̀ náà wà nínú nǹkan tí àwọn jàbàtà àti wọ́n fi pe aláṣẹ ní káfíìrì tán fi pè ní kèfèrí bó tiẹ̀ jẹ́ sí pé ọ̀bùnrin kú ọkọ tìràn mọ́ ni kìí ṣe pé lẹ́yìn báyìí ni ó jẹ́ ìpìlẹ̀ tán bá tíyàn bá ti lè yapa wọn so wọ́n ti pè ní kèfèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀rí pé jàbàtà sọ nínú kéṣẹ̀tì kan ó ní àwọn ọmọ àwọn ti pè ní kèfèrí ó ní gbogbo wọn ti pè ní kèfèrí yẹn ó dùn mọ́ wọn ní táìmù tó pè yẹn náà tó pé tóun kọ́ wọn ni táìmù tí àwọn ọmọ jàbàtà wá pé ń kèfèrí yìí jàbàtà ò tí ì pe aláṣẹ kèfèrí ńgbà yẹn ó dẹ̀ ń sọ pé òun ò tí ì pé ń kèfèrí ṣùgbọ́n ó jẹ́ kó yé yín pé ọsọ sínú kẹsẹ̀tì ni pé àmọ́ bí àwọn tó ti pè ń kèfèrí ńgbà òun inú òun dùn sí ìdájọ́ bíi mélòó ìwọ gbà pé àwọn tó ọmọ tó ti pè ń kèfèrí ní tí wọ́n ṣe gbà ìwọ ti ń pè ní mùsùlùmí nígbà yẹn kò yẹ èèyàn ò lè jẹ́ mùsùlùmí at the same time tó tún jẹ́ kèfèrí ṣé àwọn ọmọ rẹ ni wọ́n láìsí ṣé wọ́n lọ sọnù ló ń tẹ̀lé fẹ́nu ni ló ń pè mùsùlùmí ló ń pè kèfèrí ní mùsùlùmí ni tó ti kó sí àkídà ìrìjà ni àbáwọn ọmọ rẹ̀ kó sàkídà kọ̀wárí tán pé mùsùlùmí kèfèrí ẹnìkan gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ náà àwọn ọ̀rọ̀ mímu ti máa ń sọ torí pé òun ò kí ń mọ implication ti bá ń sọ ẹ̀jẹ̀ ọ̀nà sábà nìsí àwọn ọmọ tó rẹ̀ jókòó síwájú ẹ̀ àwọn ọmọ adájọ́ ṣẹ̀rí àti ń bẹ ní ọ̀rọ̀ tí ń sọ àwọn ọ̀rọ̀ míì bẹ́tẹ́ pé òun fúnra ẹ̀ ń sọ bí ìgbà pé yẹn kò mọ̀ pé òun commit suicide nínú àwọn ọ̀rọ̀ tí ń sọ yẹn so torí pé òun mọ báwo ni gravity àwọn ọ̀rọ̀ yẹn báwo ló ṣe wúwo so ọ̀rọ̀ tó sọ yìí wallahi ọ̀rọ̀ yẹn ó túmọ̀ sí pé ìkànnì ẹ̀yin méjèèjì ẹnìkan jẹ́ khawarij ẹnìkan jẹ́ murji'a ìmọ̀ kí wọ́n jẹ́ kó wà nínú àwọn murji'a káwọn ọmọ rẹ kí ọjẹ́ pa àwọn lójú dídé tàbí kó jẹ́ pé wọ́n lójú dídé àwọn ọmọ rẹ ti wà nínú khawarij torí pé tí èyí bá ti ṣe mùsùlùmí tó yẹ kí èfèrí tí wọ́n ń pè mùsùlùmí lásìkò yẹn murji'a lọ inú murji'a lọ wà tó bá ti wájẹ́ pé mùsùlùmí ni bí wọ́n ṣe wú yẹn táwọn ọmọ rẹ̀ sì ń pè ń kéfè nígbà yẹn nínú khawarij làwọn ọmọ rẹ̀ wà kò sí kankan tí èjì tó rọrùn fún yín láti mú ṣùgbọ́n ọmọ àdìjẹ́ kó sànù wa ẹni wọ́n fàyọ́ mẹ́ni pé wọ́n ti ṣáájú jàbàtà ló dùn mọ́rùn báwọn ọmọ ṣe pè ń kéfè rí ó ní torí tóun kọ́ wọn náà ni sòkè lè bá àmọ́ wípé kìí ṣe pé ìgbà tó ọ̀rọ̀ máa kọ́ bírù yìí ọ̀rọ̀ ọmọ tí kọ́ bírù pa yìí tó ṣe gbà tó dé náà ti pa aláṣẹ ń kéfè rí and mo dẹ̀ ti pílẹ̀ rẹ̀ fún wa náà bífọ́ ọkọ̀rọ̀ mọ́sálà tó ṣẹlẹ̀ ibi tí wọ́n ti ń pe aláṣẹ ní kéfè rí tó jẹ́ báyìí àmọ́ wọ́n kà wá kẹ́ni kan wọ́n ni áà ah, ó ti kó sínú àkídà làwọn fi pè ń kèfèrí ṣé báyìí nìsí ìjọ wọ̀nyí ìjọ rí bẹ́ẹ̀ tí ẹ ṣe ń sọ ẹ̀ so ó súnmọ́ so kí á gbé ẹ̀rù inshallah ta'ala so ẹlòmíì àwọn míì ní à ah, báyà ká jẹ́ kọ́ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ imam abu hanifa tí ọ̀rọ̀ imam abu hanifa ó wà ọ̀rọ̀ tí a ti làkalẹ̀ pa fẹ́ discuss náà tẹ́lẹ̀ ó dẹ̀ wà ní ọ̀rọ̀ tí aláṣẹ tó disagree pẹ̀lú wọn lórí ìmọ̀ aláṣẹ àti àwọn tí wọ́n bí ìrùrí yẹn wọ́n gbà yí pé alimam abu hanifa kò kí ń ṣe kèfèrí gẹ́gẹ́ bí gbogbo àwọn afáàsù náà ti gbà jàbàtà wa ń jẹ́ pé wọ́n pé kèfèrí ni alimam abu hanifa so eléyìí báyìí náà ó wà nínú nǹkan tó pé ó yẹ ká yanjú dáadáa ká wu àwọn ẹ̀rí nínú nínú àwọn tíra àwọn àyínmá wa lórí ọ̀rọ̀ alimam abu hanifa rahmatullahi alayhi àmọ́ tó wá burú jù tó yà mí lẹ́nu jù ni pé ìgbà tí ìyàbàtà pé imam abu hanifa ní kèfèrí ní ilé tó ṣe tí mo gbọ́ là mi ti gbọ́ ilé tó ṣe ní Sunday tí ó kọjá yìí mi ti láǹfààní àti gbọ́ but ilé tó bóyá um, Sunday ilé tó lọ síwájú ilé tó lọ yìí ó wá katira alimami tohawi, alakidatu tọ́háwìyà ọ̀rọ̀ tó kà ń bẹ̀ fún rẹ̀ náà ló kà á wípé alimami tọ́háwì náà kó sí ìrìjà wọ́n kó sí àkídà múrjíà the same akida tó mú imam abu hanifa fún tó ní abu hanifa di kèfèrí lé lórí alimamu tọ̀háwí náà kó sí ilẹ̀ ó dẹ̀ ká wàlọ́hì ó dẹ̀ pé alimamu tọ̀háwí ní mùsùlùmí kódà ó sì rahimahullah fún alimamu tọ̀háwí ó dẹ̀ lábọ̀ hanifa ò ní ẹ̀ sí abu hanifa di kèfèrí ó dẹ̀ gbà pé nǹkan tí alimamu tọ̀háwí kó sí àtàbọ̀ hanifa kó sí kìí sọ̀rọ̀ ta lè mú excuse ignorance fún yàn ta lè mú excuse pé aláìmọ̀kan ni kìí sọ̀rọ̀ ta lè mú fún yàn lé lórí tó tọrọ àkídà ni nínú manhaju tiẹ̀ ìmáàmù tọ̀háwí wá kó sí wàláhì lazim kò dẹ̀ fún ìmáàmù tọ̀háwí ní ìdájọ́ kèfèrí eléyìí báyìí wá ní ó ti lé ní ọdún mẹ́jọ tí tún jàbàtà ní challenge lórí ọ̀rọ̀ àlìmáàmù tọ̀háwí nígbà àlìmáàmù tọ̀háwí náà kó sí ìrìjà kí ló tó pe àlìmáàmù tọ̀háwí ní káfíìrì kò rí sàlàyé dòní mo ti wá rò pé ọmọ lẹ́yìn rẹ̀ ò ní béèrè ni ṣùgbọ́n torí àwọn challenges tá à ń fún wọn níparí ńgbà tó parí lẹ́kṣọ̀ yẹn àwọn ọmọlẹ́yìn ẹ̀ wá béèrè lọ́wọ́ jàbàtà pé a ah, pé ẹ̀ka ọ̀rọ̀ àdìmọ́mọ̀ tọ̀ háwí náà kóun náà kó sì ìrìjà pé kí ló dé tẹ̀ wá filẹ̀ ah, àwọn ló ti sọ̀rọ̀ míì wájú ni ọ̀rọ̀ míì tó wá sọ wájú mú jáde nínú àkídá tọ̀ háwí àbí tó ti sọ̀rọ̀ míì wájú tó tako tó tako àkídá tó ìrìjà tó tako wípé òun ṣe mùrìjì àmọ́ mú wa ó lè rí láyé láyé òun náà sì mẹ́ńṣẹ̀ rẹ̀ láyé láyé tó tí wọ́n ti sọ̀rọ̀ míì níwájú tí e sọ̀rọ̀ ìrìjà kò rí níwá so ibà ní sèyí so mú wà náà ewu làbò sí gbogbo ilé bá àwọn ẹ̀kẹ́ yìí tẹ jókòó síwájú ẹ̀ lè mọ̀ pé a ah, ó dàgbà tó di ọ̀sẹ̀ ọrú ọ̀sẹ̀ irú ọ̀sẹ̀ tó lọ yìí tí ìgbọ́n náà bóyá wọn bí bóyá wọn bí wọn mọ̀ mi mọ̀ ọ yẹ kẹ́ ẹ̀ lè tí ọkùnrin kọ́ bá yín pìpìà ibi tí alimami tọ̀háwí ti sọ̀rọ̀ ní iwájú yẹn tí alimami tọ̀háwí ò àmọ́ nǹkan tó fà á òun ni wípé àwa la bá wí ti àlìmọ́mù tọ̀háwí jáde tí ò kó pé àlìmọ́mù tọ̀háwí ń kẹfẹ́ rí ọwá dífíkọ́ọ̀tì fún kí ó gba nǹkan yẹn nítorí pé kèéṣe òun ló mu jáde tó bá yẹ pé òun ló mu jáde yóò ti pa àlìmọ́mù tọ̀háwí ń kẹfẹ́ rí ti pẹ́ àmọ́ àwa la bá wí jáde pé ó yá kí ló fẹ́ ṣe sí kò wá ní padà mọ́ wípé ọ̀dà mo ti gbà tí kò í fẹ́ kẹfẹ́ ju nǹkan kan ó ní mo tún fún ọ ní challenge lálẹ́ yìí ẹ̀ o ibi ọ̀rọ̀ míì káàlì mọ́mù tọ̀ áwí sanwájú tó wọ́n ti sanwájú ẹ̀ báwa wá jáde àwọn orí o ọ̀rọ̀ míì tí wọ́n sanwájú tó tako àkídàtù ìrìjà mú wa tọ́ ọ̀bá ti wá lè mú wa mọ̀ pé ẹni ànù pátápátá gbà ní ọ tí gbogbo àwọn tó sì jókòó síwájú ọ̀nà àwọn ọmọ yìí náà kọ́mọ̀ pé ojú ọ̀nà ànù ń pè àwọn sí ilé ibẹ̀ tó dẹ̀ ń ṣe ìkéèsè ìdájọ́ ṣẹ̀ríà zulmù nìyẹn kó o gbẹ́dájọ́ lé ẹnìkan lórí kó wá dá ẹnìkan sí tó ìjọba àwọn méjèèjì nǹkan kan náà ni wọ́n jọ kó sí ṣé bá ní sí tọ́ọ̀ bá ti wá lè ṣe báyẹn jáde bọ́ọ̀ta pé àlìmọ́mù tọ̀ háwí rẹ̀ ní kèfèrí kámọ̀ pé ń bẹ̀yẹn àti a kámọ̀ pé ń bẹ̀yẹn o accept defeat mẹ́ẹ̀ àmọ́ kò lè accept defeat láyé problem yẹn sí abẹ́nà bàálé kíláàkì rọ̀ fi ràn kí ó sànú ní kọ̀ọ̀kan wa ìkọ́nà bàálé kíláàkì ó mọ́jẹ kí a lẹ́yìn tí ọlọ́mà àdúgbà tó ti fi ọ̀nà mọ̀ wá abẹ́nà ọba àwọn àyè mọ̀ wa sọ tí ọlọ́mà àdúgbà ń jẹ́ kí a máa rí àti àgẹ́ bí àtùpà eléfẹ́ pé a fi ń ṣe ìrìnà nínú alámọ̀rí ẹ̀sìn kọ́nà bàlíkà kí ó bá wà pẹ̀lú kọ́nà bàlíkà kí ó bá san wọ́n ní ìsanrí àwọn tó ti kú nínú wọn kọ́nà bàlíkà kí ó bá san wọ́n ní àlùjánnà àwọn tó wà láyé nínú wọn kí ọlọ́ba àlíkà kí ó bá wà sọ wọn kọ́nà bàlíkà kí ó jí kí wọ́n gùn lẹ́mìí fún wa kálí jàǹfààní ní wọn tó sí náà سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت